ṣùgbọ́n ní tí ó ń sọ ìlànà lẹ́bi sọ̀mọ́ àyọ̀sẹ́lẹ̀ lórí ibi ọjọ́ ìgbìmọ̀lẹ̀ alùkìyàmà abẹ́lẹ́ ọ̀kọ́ fi ìgbẹ́ sí atọ̀rọ̀ yìí kò ní kárí gbogbo hàn. ọlọ́wọ́n ọba tí ó ṣẹ̀dá gbogbo wa pátápátá ó ní àwọn ẹ̀tọ́ tó ṣe pé dandan ìnáà ní kí mùsùlùmí kó máa dandan sì ni kí mùsùlùmí kó máa fún ọlọ́mọba ní ẹ̀tọ́ náà àwọn ẹ̀tọ́ yìí pọ̀ kódà kò rọrùn láti sọ lẹ́nu àpérèké tí a ń lò ní orí kótóbà yìí èyí tí ó ṣe kókó nínú àwọn ẹ̀tọ́ yìí lè pé dandan ni tí mùsùlùmí tó bá ṣaláìmọ́ mọ́ wá fún ọlọ́mọba tó dáa. ẹnìyàn inú kó jẹ́ mọ́ṣúrì olùsẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run àbí kó jẹ́ káfíìr kìfìrí kọ́lọ́run àkúlà nínú àwọn orúkọ méjèèjì yìí àti àwọn orúkọ tó bá tó jọ bẹ́ẹ̀ náà. àkọ́kọ́ nínú tí ó ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba lọ́dọ̀ ọ̀lẹ́ lẹ́yìn òun náà ni kéèyàn ní kó dá ẹ̀ lójú ibi gbogbo iṣẹ́ tọ́lọ́ ọba máa ń ṣe ẹnìkan kan àbí nǹkan kan míì kò lè ṣe é ọlọ́ọ̀ba nìkan ọ̀ṣẹ́ náà ló lè ṣe é ó gbọ́dọ̀ dá lójú bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tọ́lọ́ máa ń ṣe ìdíkéyàn ọbẹ̀ láyé ìdíkéyàn ọbẹ̀ ní àlàáfíà láyé ìdí kéèyàn ó ní arọ́sì kí kó pọ̀ kó mọ́ pọ̀ nígbà tí wọ́n ń ṣẹ̀lẹ̀ láyé kí aburú kó máa ń ṣèyàn gbogbo nǹkan yìí ọwọ́ ọlọ́run ọba iṣẹ́ tí máa ń ṣe ni òun ní ń ṣọ́ àwọn ẹ̀dá àwọn ọmọ ẹ̀dá ènìyàn á gbọ́dọ̀ ní àti fún ìdẹ́ka lè ṣọ́ wa. ọlọ́run ni wọ́n wá òun fẹ́ irọ́ ṣùgbọ́n wọ́n wọ́n àrùn ṣàmùrọ̀ ṣùgbọ́n ọlọ́ni èmi ni mo lè sọ yín èmi náà tó ní arhamu rahimin ọmọ ènìyàn gbọdọ̀ sí tọkàn rẹ̀ ni ìpè ọlọ́run yìí ó á aláàánú ni gbogbo gbà náà ni ọgbọdọ̀ máa wà nínú ọkàn rẹ̀ lẹ́nìyàn kọ́lá kan ní ìyẹn máa rí nǹkan ní ti ń jù mí pípé àbí ọlọ́run aláàánú pẹ̀lú mi kò ìgbìmọ̀ pé ṣètò ọ̀nà fẹ́ dénú tó tí ìṣòro bá kan ẹlòmíì yóò wá rí ìṣòro yìí lágbára ni ìṣòro yìí ń tẹ̀léra wọn jù wàhálà yìí ń gbọ́ra wọn lórí gbogbo àná tọ́lọ́ ń sànù mi báyìí sọ̀kògbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kàn bá ní lọ́dọ̀ wa ni kájà pé aláàánú ní gbogbo gbà náà lọ́wọ́ tó nínú mọ níbi àwọn ẹ̀sìn bá béèrè lọ́wọ́ gbọdọ̀ fún ẹlòmíì àkọlọ́ iná ni Mu'adh bin Jabal rashinu ayọ̀rọ̀bí ọmọ wàhálà ó ní كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار أني عليه الصلاة والسلام قلوا في يوري كتكتة أنا جوكو كتكتة وأقول بيني أنا وطان والله ànábi wá bẹ̀rù pé yà Mu'adh wá bẹ̀rù pé wọ́n Mu'adh ẹni sálà níbi pé níbi ìwáyà rẹ̀ ìwáyà níbi wá rẹ̀ kàn ìwáyà níbi wá pé lẹ́ẹ̀lẹ́ta ìwáyà rẹ̀ fún ọkọ̀ pé lágbájá etí rẹ̀ nílò tó ọwọ́ ń dá níbi lóhùn pé làbẹ́yìká wọ́n sá ẹ̀dẹ́yì tí mo dá ọlọ́run wà nábì ànábi tó pè é mo dá òfẹ́ ànábi tó pè é mo ń jí ọwọ́ ànábi anabini atadiri ma haqqullah ala al-ibad ǹjẹ́ ọmọ tó ń jẹ́ ẹ̀sọ́ ọlọ́run tọ́lọ̀ ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá láyé mọ́àbù ni Allah wa rasuluhu a'lam ní ọmọ ọlọ́run náà lọ́mọ nǹkan tó ń jẹ́ ẹ̀sọ́ rẹ̀ tó fẹ́ lọ́wọ́ wa tó náà wà nẹ́ẹ̀lì wọn náà tó mà sọ ìlànà láti sọ pé tí a bá wo ìṣesí tí alẹ́bìbí bá sọ̀rọ̀ èyí ó rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ lára ìṣesí yẹn rìwáyà ti wá pé كنت رفيقا النبي صلى الله عليه وسلم على حمار كتكتة لا النبي يكون إن كنت داج كتكتة لهم بلا سكوية ẹsìn dájú kẹtẹkẹtẹ lọ tubakẹ náà làwọn kọ́ni ọ̀dájú kẹtẹkẹtẹ lọ sànàbí ó gbìyànjú tó túmọ̀ sí pé kẹ́ni tí ń jẹ́ èèyàn ńláńlá tó wà ní ipò ipò ipò ọlá ara ìbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n máa wá nǹkan tó tóbi jù láyé pàtàkì jùlọ tó bá wà ní ipò ìjẹ́ àfà kódà kọ́lọ́ kó da owó tó tọ́dọ̀ yàn kò ní bùkátà tí kò máa fi owó ṣe fáàlì ẹ̀wọ̀n dáadáa tó lọ́ọ́ fẹ́lẹ́ ọ̀dọ́gbọ̀n bákan náà bàtà nàbí tó wá gùn ànábì tó wá tó gbé yàn ó gbé yàn lórí tẹ́tẹ́tẹ́tẹ́ tòun tó mọ̀ rẹ̀ ni pé ànábì jẹ́ ní ó ní ìtẹríba báwa mùsùlùmí náà ti gbọdọ̀ máa rí lélẹ́yìn sẹ́lẹ̀ ní kò ní sí ìtò kankan ìjọra lójú ìdí ní agbára fún un wọ́n fẹ́ ní káwọn báwọn la ẹnu láti lọ tutọ́ ìtàn yẹn lọ sọ pé ayé fàmílẹ́sẹ̀ kí n tutọ́ ìgbẹ́fẹ́ lòdì tó bákan náà ìgbà táwọn ẹbí tó wá gbé alẹ́bí tó wá tó ń bá a sọ̀rọ̀ sùnú ń jẹ́ ìtẹ̀lébà tó ga yẹn yá torí ẹlòmíì tó wá kọ́ lórí ilé gbé ọ́ sórí mọ́ṣínì rẹ̀ yóò wu ẹnu tùkùdù ní onídàásí ọ àbúgbò tó wájú mọ́tò rẹ̀ jọ ń onídàásí ẹ̀ so àrọ́ àwọn ọmọ ènìyàn ni wọ́n pẹ́ irú mọ́tò lè wa abẹ́ni bá jẹ́ láyé ẹ̀ka wọ̀ níta ẹ̀bùjọ́ mẹ́ta tọ́lá kò ní dá lóhùn so ìyẹn ò sí nínú títí alẹ́ sọ̀rọ̀ fúnra mi tí mo ń lọ kọ́ yẹn bó ṣe béèrè tánàbí di nítorí ní dáná níbi lóhùn náà nítorí wọn mọ wa ní haqqallahi 'ala al-'ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a nítorí ń jẹ́ ẹ̀tọ́ tọ́mọ ènìyàn fọlọ́ òun náà ni kí ọmọ ènìyàn máa sin ọlọ́run ọba rẹ nìkan wọ́n lè ṣe kú bí iṣẹ́ máa ṣe bọ̀ mọ́ mú kankan lórogún pẹ̀lú ọlọ́run ọba rẹ àkọ́kọ́ ẹ̀tọ́ tọ́lọ̀ nígbà lọ́wọ́ àwọn ẹ̀lẹ́yìn rẹ̀ ẹ̀ńtọ́lọ́ bá ṣàánú tó ṣe pé wá rí ẹ̀tọ́ yìí mú wá fún ọlọ́run ọba. Ah, ẹnìyàn lọ kó rere o ẹnìyàn kó rere kọ́lọ̀ kó rere láyé ó kó rere ní alkiyama tó ṣe kéèyàn gbìyànjú gbogbo tó ń jẹ́ ìbáàdà ìjọsìn téèyàn ò jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí ẹlòmíì àfi ọ̀pẹ̀lẹ̀ ìṣẹ́gun ìjàdá àfọlọ́run kan ṣe. àdúrà ṣíṣe ọlọ́run bá nìkan ṣe ní mùsùlùmí gbọdọ̀ máa pè ìwà ìrànwọ́ ọ̀dọ̀ ọlọ́run nìkan ni mùsùlùmí máa ń sá lọ ìkégbà nígbà mi ọlọ́run nìkan ni mùsùlùmí máa ń ké pè ìbẹ̀rù ìfòyà ọlọ́run máa nìkan oṣù lèyàn máa ń bẹ̀rù lèyàn máa ń páyà rẹ̀ lèyàn máa ń sátọ̀ rẹ̀ tó ìtẹríba ọlọ́run máa nìkan oṣù lèyàn máa ń tẹ orí yẹn bá fún ìgbẹ́mi sẹ́yìn ọlọ́run nìkan oṣù lèyàn gbogbo nǹkan tẹ́ yìí ẹ̀dá àdà ní fọlọ́run àtọ́bọ̀ dúdú nǹkan ọlọ́run máa nìkan oṣù ìfẹ̀mí tẹ nǹkan ọlọ́wọ́n bá nìkan tó lọ́gbọ̀dọ̀ máa jẹ́ ẹni tí ó bá ti wá gbé àwọn nǹkan yìí síbò ní síbò míì àti síbi nǹkan míì ọ wá ní nǹkan kankan tó ṣokọ́lé ni ó ṣokọ́ra ni ní ti ń para ni ní ti ń wẹ̀ ni ní ńlá ni ní pò pọ̀pọ̀ mọ́ nǹkan ni tó ní pẹ̀lú pípé òun fẹ́ kí àwọn nǹkan yẹn kó ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n máa ń ṣe yìí torí ẹni yẹn ó ti ṣe ẹbọ pẹ̀lú ọba tó dáa eléyìí ni ẹ̀tọ́ àkọ́kọ́ ẹ̀tọ́ ẹ̀kejì òun náà ni kọ́mi ènìyàn ó jẹ́ ẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́kejì lélẹ́yìn tí wọ́n sì lè ní owó sùn kó rí pé ah ọlọ́run ọba yìí ọ̀pọ̀ ẹ̀dá ti ọ̀ mo dúpẹ́ fún ọ ọlọ́run ọba ń sọ fún wa ike wà máa bí kún mi ní ẹ̀mẹ̀sìn fẹ̀mínà wà. ọlọ́run bá ní gbogbo ìkẹ́ gbogbo ìkẹ́ tó bá ń ṣẹlẹ̀ sí yín ọyọ kọ́ dá yín lójú o ìfẹ̀mínà wà ọ̀dọ̀ ilé ọlọ́run bá ní. ọlọ́run ní kọ́ bàbá òun ló ṣe fún ọ ọlọ́run afẹ́lẹ́ ní ìkẹ́ làákàyè ọlọ́run afẹ́lẹ́ ní ìkẹ́ wà ọlọ́run afẹ́lẹ́ ní ìkẹ́ ìmọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ ọlọ́run afọ ẹlòmíì ní ìkẹ́ àrùdìkì ìkẹyẹ pọ̀ ọlọ́run afẹ́lómi ní ìkẹ́ àlàáfíà afẹ́lómi ní ìkẹ́ ọmọ bíbí so ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ ọmọ fẹ́lómìí oríṣiríṣi ni ìkẹ́ tọ́lọ́ ọba máa ń fún yàn ìkẹ́ rírí náà ìkẹ́ gbígbọ́rọ̀ kódà kéèyàn ọtọ́ nǹkan wò kí nǹkan yẹn ó dùn ìkẹ́ ọlọ́run ìjọ tó yẹn bá mọ̀ pé kẹ́ni ó dijọ́ tó bá rí ẹni tí ó àdékìlì yìí dùn ẹ̀ ní ìmọ̀ ohun wàlá ìfẹ́ ọlọ́run ọba tó ní agbára ni ìjọ tí yẹn bá rí ẹni tí tí yẹn bá rí ẹni tí kò rí oorun sùn ìjọ òun lèèyàn mà ṣe pé ó sì jẹ́ bílíọ̀nìà ẹ mọ̀ wá darú kí ààbò lọ́pọlọ pé àà kọ́lọ́kọ́lọ́ kọ́pọlọ rẹ̀ yóò di ẹ̀sùn ní ìrí ìsùn ní ìrí ìsùn ní wórówóró wórówóró mọ̀ ní bàbá yìí náà alájà náà ń sọ wórówóró àà di olówó bàbá olówó so yóò sì so yẹn so bí ilé ó ti mọ̀ pípé ìṣe ọlọ́run ọba lọ́wọ́ fi ni wà ń tẹ̀ ìdú nìmọ̀tà wọ́ọ́í látòkòtò à tẹ́bálẹ̀ máa ka ìké ìní ọlọ́run ọba ọlọ́run ọba ní ẹ̀ lè kà á tán láéláé ó mú ìpèsè náà ká ìní bá ṣe má náà lè fi a máa ń fún àwọn èèyàn ní orin oríṣiríṣi tòun náà làwọn ìlú ọmọ ẹnikẹ́ni tó bá ní tòun ò tó kò sí ẹni tó lọ́wọ́ ò ṣe fún àbẹ̀ni tó bá ní tòun ò tó àìrónú jinlẹ̀ ní máa ń jẹ́ kí ìwé orí kọ́ lọ́wọ́ ò ṣe kẹ́kọ̀ọ́ fún un fúnra gbogbo àmì orin ní tọ́lọ́ tó pẹ̀lú mílíọ̀nù ọmọ òṣèlú kọ́ba rẹ̀ tàbí wò lé léyìí nítorí ọlọ́ọ̀ni gbàgbé ọmọ lóró ẹ̀yìn wọn abáyọ̀ róró tọ́lọ́ kọ́ bá ṣe wá lérò ẹ̀dá báyìí tọ́lọ́ wọn tó bá ṣorí fún wa agbọ́dọ̀ gbà fún òrìkan ló ṣe kẹlò nígbà tó rí bá ṣẹlẹ̀ sí ó lè ní àdìsọ́kà pé á ah, àwọn bàbá àwọn ni wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ dé wọn bàbá rẹ̀ wò àbáwọn bàbá ńlá tiwa ni wọ́n ti ṣe wàhálà kalẹ̀ wàhálà wò nígbà tó wá ṣe kalẹ̀ sí gbogbo yín ẹnu olóyin rẹ̀ wá rí báwọn wọ́n tọ́ra rẹ̀ jẹ tó ọlọ́wọ́n ọba ló ń ṣèwọ́ bó ṣe fẹ́ kí ọ wù bẹ́ẹ̀ tó bá kan náà kí wọ́n máa ń nígbàgbọ́ ike àbá mi àbí àbájẹ ńlò ní ìsinyìí èèyàn dáhùn sí ẹ̀ máa tẹ̀lé báwọn ọlọ́wọ́n bá ní ìnlẹ̀lẹ̀lẹ́bí na ẹ̀rín yẹnì yẹ ìwà náà kò dórí mẹ́lẹ́ kò mẹ́kẹ́ló kò sẹ́mi ìlẹ̀ olúwa ní ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ ń fún ilé àpòjúwe kan kẹ́ẹ̀kẹ́ tí bóyá orí yẹn àti jẹ̀ ìyọ́nà ó ṣe nǹkan fún yín àbí nǹkan ṣẹlẹ̀ sí yín kàkà kẹ́ wá sábà ìní ọlọ́run ọba ibòmíì náà lẹ́mọ̀ lọ́dẹ darí rẹ̀ sí. ọlọ́run bá ló kí ní innal ladhina tad'una min dunillah. olùwà ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń pè yẹn sí yàtọ̀ sọ́lọ́run. olùwà ní lẹ́yìn yakhluqu dhubaban. èyí fún bó ṣe kéré tó yẹn kò lè dá ìsinsin pípa wọn ká ìsinsin. ọlọ́run ní dídá وإن ينكبهم ذباب شيء أو شيئا لا يستنكبه منه tí èso tí ń bá gba nǹkan lọ́wọ́ wọn ọlọ́run ni wọn lọ sórí ẹ̀ka máa gbà padà bí omi yẹn lè yọ lẹ́tọ́ tọ́mi ènìyàn ní nǹkan kan níta bá lórí nǹkan tó lọ́n bá lóhun ò ní ṣe lẹ́mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ hundred percent gbọ́dọ̀ lọ́tọ́ pé owó tí tọ́lọ̀ ń ṣe fún mi yìí ah òun ló ṣe ọ̀pọ̀ hundred percent lọ́gbọ́dọ̀ fi gbà bẹ́ẹ̀. kọ́lá káwọn fáwọn àtúntì rẹ làwọn lágbájá ní àwọn abẹ́lé kan ní ipa wọn ọ̀kan kankan bí wọn àtúntì rẹ wà láàyè òun ni. síbá àti kàmẹ́lì ni tó ẹ̀tọ́ ọlọ́run ọba lélẹ́ yìí tó gbọdọ̀ orin nẹ̀ lẹ́nìyàn. ọlọ́run anẹ́bí ní ìwọ ìbùnú àṣà gbogbo ayé bá kó jọ ibi àbàtà arákùnrin yìí jẹ nínú nǹkan tọ́lọ̀ fẹ́ ṣe ibi àní jẹ́ kó rí nǹkan yìí tọ́lọ̀ lórí tọ́lọ̀ lórí bákan tí gbogbo ayé bá péjọ pé afẹ́fẹ́ ni yìí yìí ni afẹ́ sọpọ́tì rẹ̀ lọ ni wọn ò lè sọpọ́tì ẹ̀ tí ni ọlọ́run bá ní òní rí nǹkan náà ṣe. tó ọlọ́run bá ó ní وإن يطلبهم ذباب شيئا لا يستنقذوه منه tí èsì tí bá gbàgbé kan lọ́wọ́ wọn ò tó bẹ́ẹ̀ wọ́n ń jẹun lọ́wọ́ nìkan tí sì wà ìsọ̀sẹ̀ ẹni tó bá ní ìdí ni ó mú bẹ́ẹ̀ yóò mú ẹnu tó ń bá ní èdè tó téyìn tí wọ́n mú tó ní ìdí wọn ní ẹwú bẹ́ẹ̀ ti yọ lẹ́tọ̀ ẹ̀ lé gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ ọlọ́run bọ́ yẹn ti lẹ tó nù ọlọ́run wa parí rẹ̀ ọ̀nà àtẹni tí ń lọlẹ̀ ń sábà yẹn àti ẹni tí wọ́n lọlẹ̀ ń sábà bá ní ọ̀lẹ́ náà gbogbo yín yányá ọ̀lẹ́ ní gbogbo yín tó kí aya dára wa padà sọ́dọ̀ ọlọ́run ọba lágbára tẹ́lẹ̀ ní ẹ̀sán ọlọ́run ọba ojú yẹn bá rí tó jẹ́ orí kí wá sí pé ọmọ pariwo ọpẹ́ o ọpẹ́ o ọpẹ́ o hàn hmm. máa fi nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọba ẹ̀ńtọ́lọ́ polówó fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọba ẹ̀ńtọ́lọ́ ọba fúnipò fi ṣẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ipò tí yẹn bá wà kọjá pẹ́ sí ọlọ́run lè yọ ọmọ ṣe. ربنا ولا تحف ولا تنس نصيبك من الدنيا واحسن كما احسن الله اليك وابتغوا فيما اتاك الله دار الاخره فضل المبتدئين يقولون الله ما هو القيامة لبيه والقيامة لبيه سويني قلت نايا يوكاي تي اما بوبو تي باني بوبو تي باوا اسمي الله نكاي بيتيو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

يكون إلا بإذن الله وإذا أراد الإنسان أن يقوم بعمل أو بشيء معين يجب عليه أن يستثنى الله بأن يقول إن شاء الله هذا ما يشير إليه قوله تعالى ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìfẹ́ àti ìdí ọlọ́run fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń ìlànà ànábì fi di ọjọ́ gbẹ̀ndé alkiyama abẹ́rẹ́ kò fi ìfẹ́ tí a yìí kò fi báyìí wọn. nínú nǹkan tí a gbọ́dọ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba tó ṣe pé a gbọ́dọ̀ máa fún un gbogbo gbàtà bá fẹ́ ṣe nǹkan kan wọ́n gbọ́dọ̀ dá wa lójú bí tó bá wù ọlọ́run ọba ní ó ní kí nǹkan náà ò ṣe é ṣe tí ó bá wù nǹkan náà ò lè ṣe é ṣe káwọn wá lẹ́nu tó fẹ́ ṣe nǹkan báyìí nínú tí ń jẹ́ pé yẹn ní ẹ̀kọ́ ìyẹn ní ẹ̀kọ́ pẹ̀lú ọba tó dání èèyàn fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ òun náà ni kéèyàn ó máa ṣe insha Allah títí ẹ̀ bá fẹ́ ṣe. wọ́n lọ ní ìfọ̀nà ní sọ́ọ̀tù káàd ipe wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah. ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ máa sọ pé ẹ fẹ́ ṣe nǹkan kan o. kẹ́kẹ́ pinnu pé ń lọ èkó lọ́la ń kọ́kọ́ dé ìbàdàn náà tó láti ìbàdàn yẹn wà yẹ abẹ́kúta ló wà já sí èkó lọ́la tó kó sì dákẹ́ tó ọlọ́run ní ìwà ìlẹ́kọ̀ọ́ ni èèyàn mọ ẹ̀tọ́ èèyàn fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ èèyàn mọ pàtàkì ọba tó dá fi pípé ilà ẹ̀yẹ̀ṣà ọ̀nà ọlọ́ọ̀bá ní wọlé àtọ̀kù lẹ́nà lè ṣe ìlú ẹ bá máa sọ fún nǹkan kan tẹ́ bá fẹ́ ṣe pípé ìní fa ìlú ńlá lè tàgbàdà bí lọ́la ń ṣe nǹkan báyìí wọ́n ní bá fi kọ́ pé ilà ẹ̀yẹ̀ṣà ọ̀nà ẹ máa fi pé ìyẹ̀ṣà ọ̀nà ọ̀kan ẹ̀rí nínú bàtà lọ́wọ́ máa ń sọ̀rọ̀ àwọn méjì fún wa nínú ọlọ́run wá fún ẹnìkan ní ọgbà oko méjì ọgbà oko yìí lágbára gan dúkìá ńláńlá ni ó ní owó tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí tòǹgbà tó ń ṣe fáàrí ọ̀ ń sọ gba àwọn ọ̀rọ̀ tó lágbára tó lágbára lára tí ń sọ náà ni pé ń pinnu lérí àwọn ọ̀rọ̀ kan láláì ṣe ọlọ́run ti wọ́n láyé wa pípẹ́ ẹni kíkí rẹ padà ń ṣe wá àti fún débi pé à ń pè fún ọfẹ́ sọ̀rọ̀ rẹ bí kèfèrí lè léyìí pẹ̀lú àwọn ọ̀wà báyìí. torí tí nǹkan báyìí bá ti ń pọ̀ nínú tẹ̀lé ayé yẹn ìtumọ̀ rẹ̀ pẹ́ nìyẹn ń gbàgbé ọba tó dà ń gbàgbé ọba tó dà làákàyè rẹ̀ ń tàn jẹ láàyè rẹ̀ ń tàn jẹ bó ṣe mọ̀rọ́ tó ń tàn jẹ. tònàbí النبي صلى الله عليه وسلم أسر والحديث في صحيح البخاري ونجفني النبي داود أنت صلى الله ìpè ọlọ́run ẹ̀ òun náà ni ọkàn ń sọ ń sọ ìpè òun ọ̀fẹ́ ìyàwó àwọn ìyàwó ọgọ́rùn-ún tó ní òun ọdẹ wọlé tọ̀ gbogbo wọn gbogbo wọn sì lóyún òun ó sì bímọ ọkùnrin. tó bá bímọ ọkùnrin yẹn ẹmọ wò ó wọn àwọn ọmọ yẹn tó bá dàgbà wọn wọn jagun títọ gbogbo ni gbogbo àwọn ìyàwó yẹn wọn oyún etí kan náà ni ó nì látara pé kí ni lam yaqul insha Allah kò sọ pé insha Allah tó náà ni gbólóhùn yẹn ó lágbára gan kò gbọdọ̀ máa dùn lẹ́nu mùsùlùmí láti máa sọ nǹkan tó bá fẹ́ ṣe tòmọ́wé wọ yunifásitì báyìí insha Allah tí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe bímẹ́sì báyìí inṣàlá mo fẹ́ fún yẹn ní nǹkan báyìí inṣàlá mo fẹ́ lọ báyìí inṣàlá kátó wá wà bẹ́ẹ̀ kẹ́ẹ̀bù inṣàlá irọ́ irọ́ tó bá tún kó òní ń ṣe mọ́tò inṣàlá òkè ẹlòmíì sọ inṣàlá òkè tí mo fi ń fún yẹn lọ́kàn balẹ̀ ó sì mọ̀ pé rọ́ọ̀lù òun pa ṣẹ́wàá á èèyàn wá ṣẹ́wàá ó sì mọ̀ pé òun ní wá yóò wá ní inṣàlá inṣàlá irú yẹn kọ́ tó yẹn ń taburú nìyẹn èyí fi inṣàlá ò tẹ̀lé nǹkan tó bá wà pé kò ní ṣe wà ní inṣàlá òkùnkùn wí náà ní tí yẹn bá ti wò pé yẹn ó ṣe tó ti dẹ̀ nílé rẹ̀ pé yẹn ṣe mẹ́rin yẹn máa ń ṣe inṣàlá òkùnkùn tó abẹ́lẹ́ wọn bá ẹ̀jẹ̀ ọ̀gẹ́rẹ̀ kó mọ́ ṣàtìwá ní ẹni tí ẹsẹ̀ rẹ̀ tí ó yé jùlọ yìí lọ. ìtọ́wájú pàpàǹbà nínú ìlẹ́kọ̀ọ́ àti ìfún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ olóyè pé ọmọ tẹ̀lé àṣọ ọlọ́run ọba. wọ́ ìrọ́nù ọba àtìmọ̀ tí ìrọ́nù ọjà sọ̀rọ̀ èèyàn wà ní kọ́kọ́ ni èèyàn wà ní pamọ́ ni pé ọmọ tẹ̀lé àṣọ ọlọ́run ọba. èyí tó nígbà tí ìbá wà ní kọ́kọ́ ìbá wà ní kọ́kọ́ lẹ́nu pé yọ láyà tí mo sọ aburú níta gbangba báyìí àmọ́ àwọn tẹ bá pè yàn ọ́njẹ́ ìjọ ẹ lè rí mẹ́wàá tí níta gbangba àwọn ọdún mẹ́ta aburú báyìí àmọ́ ní kọ́rọ̀ ọlọ́run fẹ́ ká bẹ̀rù òun lọ́lọ́run fi lè sọ̀rọ̀ lọ́sìn ìṣẹ́kùn mọ́ àṣẹ́yìntó náà fún mi. títí máa bẹ̀rù ọlọ́run gbogbo tó bá ti wà ní gbogbo tó bá wà wẹ́ẹ̀lì. سيدا تدعو لتعيد ما شاء الله ربا ما شاء الله كتبو ما شاء الله عجابو ما شاء الله رقابو اليوم جالسين yìí burúkú lẹ lé wọn fi bu ẹlòmíì pẹ̀lú wa rẹ̀ fi ń wù lélẹ̀ kò dá pẹ̀lú ẹbí kò dá pẹ̀lú ìyàwó kò dá pẹ̀lú ọkọ pẹ̀lú aládùúgbò pẹ̀lú ní ìwé ilé náà ni kọ̀lámàánà lámàánà tó gbódò nǹkan báyìí jẹun pé yìnyín òbẹ̀rù ọlọ́run yàn ẹni tí o bá ti ṣe gbódò nǹkan yẹn nìyẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa ní ọmọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa rẹ̀ ọmọ ìsìlámù wọn mùsùlùmí ni wọn ti lọ ṣe kọ́ ودمر أعداء الدين اللهم اذكرنا ولاة المسلمين اللهم اجعلنا بطلقة صالحة وجنبهم طلقة يا رب العالمين اللهم اغفر لنا وارحمنا وامحي سيئاتنا انك على كل شيء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار